والصلاة على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه yẹn ti ṣẹlẹ̀ kò sí nǹkan tó lè parí. nítorí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sọlọ́lá àlùsẹ́yìn sọ pé mọ́ọ̀rọ̀ fẹ́lẹ́rọ̀ ajé àhà wọ̀nyọ̀rọ̀ ajé àtú sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wòtó ìtàlà dá padà ọ̀yọ̀ látara pé kíkọ́ ẹ̀ ti ṣẹlẹ̀ kíkọ́ ẹ̀ ọ̀bá ṣẹlẹ̀ ayé rẹ̀ náà ló wà àbúrò sọpé kò tún dá padà. nítorí ẹ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù yìí Abu Hanifa Malik àti imaamu Shafi'i àti Ahmad ibn Hanbal nínú ìwáyà kan látọ̀dọ̀ rẹ̀ àwọn wò pé ẹ̀rìn àbí àkókò yòówù tó ọba fi lè kọ ìyàwó rẹ̀ sílẹ̀ kíkọ́ lè yẹn ti sẹ́ẹ̀ wọ́n á lè jẹ́ pé ìgbà tó pọ̀ lè fi ó lè mú ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n ìṣẹ̀ tó mú lọ́wọ́ yìí kò pé kí kíkọ́ ilé ọmọ ṣẹlẹ̀ ìwọ̀n òòrùn tó pọ̀ jù. ní ìgbà tí a rí àwọn kan nínú àwọn olùwà gẹ́gẹ́ alimami ahmed nínú ìwáyà mi ẹ̀gbà wa ní ìtura lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ibn hazm ọ̀wọ́ ahiri bẹ́ẹ̀ náà ni. Ibn Taymiyyah àwọn sàlẹ́sà àti Ibn Qayyim àwọn sàlẹ́sà níbi tí tó bá fi lè kọ ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó ń ṣe nǹkan oṣù kíkọ́ lẹ́yìn ní wáyé nígbà tí ìyẹn ṣe nǹkan lásìkò tí nǹkan yẹn kì í ṣẹni torí rẹ̀ ìyàwó ọmọ ẹgbẹ́ láyé rẹ̀ kò tí ì rí kọ́ lẹ̀. ẹbí wọn náà fún yìí àwọn sọ pé bẹ́ẹ̀ ni a rí nítorí pé àdéhùn múrùhó fẹlẹ́rọ̀ ọjọ́ àhà aláṣẹ pé kó dá padà àwọn ní pẹ̀tọ́ka sí pé kíkọ́ ọlẹ̀ ti ṣẹlẹ̀ pẹ̀tọ́ka sí pé kíkọ́ ọlẹ̀ ti ṣẹlẹ̀ páláṣẹ pé dá padà nítorí pé òun rò yí pé pẹ̀lú kíkọ̀ tó ń kọ ìlú lásìkò tí ọ̀yẹ́ pé òun ọkọ̀ ó ti di kíkọ̀ ọ̀lẹ̀. orílẹ̀ anábì sọlọ́lá àṣìlá ni sọ fún pálásẹ̀ pópó dá padà. wọ́n tún nínú ìwáyà tó wá lọ́dọ̀ ìmọ̀mù ìbùfẹ́rẹ́ tó ní wàhùsìbẹ́t tọ́tọ́lẹ́yọ̀kọ̀ wàhùsìbẹ́t tọ́tọ́lẹ́yọ̀kọ̀. wọ́n wá sírò rẹ̀ pé kíkọ́ ọ̀lẹ́ ẹ̀yọ̀kan wọ́n ní kò wá gbọ́ ọ̀nà tó láyé ní ike pàrọ̀bì lọ́ọ̀kà kún kíkọ́ ọ̀lẹ́ ibùdó Umar ló súnmọ́ kọjá pọ́ọ̀kà kún kíkọ́ ọ̀lẹ́ ṣùgbọ́n àwọn ìgbà wa wá gbọ́ ọ̀nà míì tó tó hàn tó hàn wá látara ní asírò rẹ̀ ní asírò rẹ̀ ní kíkọ ọlẹ ẹyọkan èyí tí sọ nípa pé sọ fún pípọ gbà padà kò túmọ̀ sí pé ti kọ́ ọ lẹ̀ òun mọ́kànlé máa rò pé kíkọ́ ọlẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n á fẹ́ gbọn èròkérò tó wà lórí ẹnu wọ́n fi sọ pé ẹ pa láṣẹ padà ó dín sẹ́yìn àkéǹtì pẹ́pẹ́kọ́ náà ló sì lè jáde ní. ṣé dá padà tí wọ́n fi sọ ni pé jọ́ padà sínú ilé rẹ̀ àbí dá padà kọ́ máa jẹ́ yàwó. èyí ni méjèèjì. ǹgbẹ́ náà fi ṣẹ̀rí àárẹ̀ bá kó obìnrin sílẹ̀ kí ẹsẹ̀ kó sì jáde lẹ́ẹ̀kan náà ó sì á tó dá padà kó tún bí ìyàwó rẹ̀ padà nànàbí sọ èsì dá padà kó kẹ́rù wọlé tẹ́lẹ̀ náà jẹ́ pé wọ́n lẹ́rìí mọ́ wọ́n tún lẹ́rìí nínú wàhásíbẹ́t tàpẹ́lẹ́ kan wọ́n wá fi ìgbàwọ́ kan sẹ̀rí wọn wá látọ̀dọ̀ abẹ́fúbẹ́ yìí wípé àníbi sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀m ọ̀pá aláṣẹ pípọ́ dá obìnrin yẹn padà wàlẹ̀mìyàrọ̀ ha ṣẹ́yìí à àníbi ọ̀ka kíkọ́ lẹ́yìn kún kankan lè pọ̀ sí i ṣùgbọ́n àwọn ọmọ sọ pé rìwáyà yẹn ṣáàdà rìwáyà tó takò rìwáyà àwọn ẹni tó yẹ kí wọ́n jẹ́ olódodo àbúrò bẹ́ẹ̀ lọ́rùn. torí rẹ̀ ni wọ́n sọ fún ọ̀kan nínú àwọn olùmọ̀ wípé ẹgbà wa eléyìí tó wá àwọn ìṣọ̀fẹ́rì rahimahullah wọ́n sọ fún pé rìwáyà tó wá látọ̀ àbúrò bẹ́ẹ̀ tó ń sọ pé ọ̀làm yọ̀rọ̀ ha ṣe à wọ́n lè mùsùlùmí láfi lọ́kọ̀ọ́kọ́ kún kankan. kí fẹ́ sọ kò dẹ́ni tá a lè ní ìfọ̀kànbalẹ̀ sọ̀rọ̀ tó náà fẹ́. náà fẹ́ wọ́n wùlọ ibùdó wọn wọ́n sì gbẹ̀gbà wá wá tó ti ọ̀lẹ́mìíràn àṣẹ àyẹ̀dànù. a sì ti mọ̀ pé rìwáyàtì awọ́fọ́p mọ̀tàdámọ̀tì àlà rìwáyàtì mẹ́nuhùwà dùnúnàbùn fífà. rìwáyà ni tó jẹ́ ayedan a si ti mo pe fok won demo awofop motadamoti ala ìfọkàntánù. ẹgbà wa ti a ti síwájú ẹni tí ìjẹ́ni ìfọkàntán ti ẹ̀kú tó tẹ́ni ìfọkàntán jù tó rẹ̀ kọ́ sẹ́rì nínú nǹkan ẹ̀fẹ́ mú apá níbi ọ̀ka kún kankan kò sí ká kún kankan káàtó wàá gbẹ̀rù wáyà náà káàtó rí wáyà náà ọ̀fẹ́ sẹ́yìn àwọn olùmọ̀ọ́nì wọlé mìíràn hàn ṣe à wọ́n lè sọ̀rọ̀ àìsílẹ̀ kò rí pé nǹkan kan ni kò rí pé nǹkan kan ni táàrí ti torí àṣìṣe tó wà ń bẹ̀ sọ pé kíkọ́ lẹ̀ wọ́n fẹ́lẹ̀ rògbò kò rí pé nǹkan kan ni táàrí ti torí àṣìṣe tó wà ń bẹ̀ sọ pé kíkọ́ lẹ̀ wọ́n fẹ́lẹ̀ ẹ̀tún mú nǹkan níwà eléyìí túmọ̀ sí pípọ̀ sẹ́ẹ̀rì ní gbogbo nǹkan tá mú wá yẹn torí ẹ̀ láti sọ pé kíkọ obìnrin sílẹ̀ lásìkò tó ń ṣe gúúsù èyí tó dọ́gba jù ẹni kí bó tilẹ̀ jẹ́ pé fẹ̀mí àmọ́ kíkọ́ lẹ́yìn ọ̀fẹ̀lẹ̀. nítorí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní múròhó fẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀jà ẹ̀ka pálásẹ̀ kọ́dà padà. wọn ò lè sọ fún yẹn pé dáyàwó rẹ padà àfi kọjá pé kíkọ́ lẹ̀ ti ṣe kí ni ó ti wáyé. sọ ọjọ́ bó ti ṣe dánwò á rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló mọ̀ pé àsìkò tí ń sìn kó oṣù ló ń kọ́ sílẹ̀ sí tẹ́lẹ̀ láti sọ ike kíkọ̀ táwọn kò bá wọn sílẹ̀ kò ní fẹ́ sọ̀rọ̀ á ha kúrò lórí rẹ̀ látòun ètò dọ́gba ju pé ọ̀sẹ̀ tó bá ti kọ obìnrin sílẹ̀ lásìkò tí ń sìn kó oṣù àbí kò sìn kó oṣù kíkọ́ ọ̀lẹ́sẹ̀ tó tó bá rí báyìí àwọn olùmọ̀ ó fi pé wọ́n sí ọ̀rọ̀ tó pọ̀ lórí pé kò ní sẹ́ àwọn di àdéhùn mọ̀nà àmìlà àmìlẹ̀ lẹ́yìn sàálẹ̀ ìhẹ́ àmọ̀rọ̀nà fọ̀hùwàrọ̀ àwọn dìrò lẹ́yìn kí ẹjọ́ bá ṣiṣẹ́ kan tí èsì kókó ṣe á dá padà ìgbà tó ti jẹ́ pé iṣẹ́ tó ṣe yẹn bí dáa ni àjẹpẹ́ kò fẹ́ tó sẹ́mi tí wọ́n bá ti lè gba ẹ̀rí tó ń wá yẹn wọlé lórí ìṣẹ̀lẹ̀ yìí kò sí torí pé àdéhùn ìgbà ti ti dànù àdéhùn ìsọ pé mọ̀rọ̀ ó fọ́ọ̀lì ọ̀rọ̀ ọ̀jà àmọ́ bá a ti fẹ́ sọ̀rọ̀ pálásẹ̀ pé kọjá padà àwọn àfẹnì ọlẹ́wọ̀n fẹ́lẹ̀ tó wọn bá ti tí ò ní tùmọ̀. sọ̀rọ̀ tí ò ní tiwọn tí pé bá ń sọ pé ànábì sọ̀rọ̀ tí ò ní tiwọn ti túmọ̀ sí pé máa sọ ni bá sì ní máa sọ dájú pé orí rẹ̀ ò pé. sọ eléyìí túmọ̀ sí pé máa ń ka àwọn tí wọ́n eré tó pọ̀ bàjẹ́ lórí pé ẹni tó bá obìnrin sílẹ̀ ńgbà tó ń sìnkú kíkọ́ ò sòkókó rẹ̀ yàtọ̀ sáwọn ẹ̀rí mi yàtọ̀ sáwọn ẹ̀rí mi náà ni pé ó ti kọ sílẹ̀ ní kíkọ́ ọlẹ̀ ti bí dà wọ́n sì mọ̀ pé mọ̀nà àmìlà àmàlẹ́ lẹ́yìn sàlẹ̀ ìyàrá mọ́rọ́nà fàhùwàràd. àwọn gbogbo tàwé láti. pé wá láti yí ìtumọ̀ amúròfòfòlì ìrọ̀jẹ́ ìrìnàlọ́ ọ̀nà mi kò gbá kò gbá ọ̀rọ̀ ó dúró gbọ̀nà ọ̀rọ̀ kò sí dúró ti sọ́dọ̀. ìlànà àlùmọ́ ìrọ̀lọ́mọ́ ti ṣe tíra kárí kọ obìnrin sílẹ̀ lásìkò ìgbà tí ń ṣe nǹkan oṣù kò ní jẹ́ tó ń ṣe ṣùgbọ́n ń padà tún kó jẹ ni ń padà gbà lẹ́yìn ọ̀rẹ́ yìí pé yóò fẹ́ torí mọ́rọ̀ ó fẹ́lẹ̀ ọ̀rọ̀ àjẹ́ ọ̀rọ̀ yẹn ó lágbára olódàyàn lọ́wọ́ kọ́ torí ẹ̀ wọ́n nìkan bá fi lé lọ́dàn wò tó ọkọ ìyàwó rẹ lẹ́gbàá ti sìn kó sùn ó ti wá jẹ́ wọ́n jù tẹ́lẹ̀ àsìkò tí ń sìn kó sùn wọ́n rí ní sẹ́ ẹ pé méjì náà láti wà tí wọ́n jẹ́ olódodo ó ti pé mẹ́ta tó ẹ̀ńtàǹjọ́ ń gbẹ̀ngbẹ̀ fún náà pẹ̀lú yẹn ó tètè fílẹ̀ pamọ́ lọ́ọ́lì wọn nítorí pé ìwà ọ̀rọ̀ àtẹ́lẹ̀ tó lè jọba. tó sì máa ń gbé bàbá mú yàtọ̀ sí pé àlè mu bàbá mú rọ̀ ike kíkọ́ ọ̀lẹ̀ yẹn kò ní fẹ́ lásìkò tó bìnrin fẹ́ pọ̀ sí pọnpọ́n obìnrin náà ní bàbá lè tè gbogbo ìgbà tó bá ti kọ́ ọ́ lẹ́wọ́n sọ pé ah ó yàn kọ́ ọ́ lẹ̀ wọ́n fi kó so ó sì lè má fi bọ̀ tó fi kó bọ̀ fàáfà tó fi jẹ́ pé o ti kọ́ ọ́ lẹ̀ tó ẹ̀mẹ̀ wá ọ wá máínọ́ọ̀sì mẹ́sàn-án pé nǹkan oṣù nǹkan oṣù nǹkan oṣù wọ́n rárá ah, ọjà yẹn kò sí ìwé àgbà pé ó ti lọ ó ti bọ́ ti pẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tọ́ ìtọ́sájà jù ní pé ẹjẹ́ ká gbìyànjú láti jẹ́ pé à ń bẹ̀rù ọlọ́run àwọn obìnrin yẹn ní ìsàdédébẹ̀tọ̀ fọkùnrin àfibikẹ́lẹ́ mẹ́tìlá pẹ̀lú gbólóhùn ọlọ́run ni wọ́n fi jẹ́tọ̀ tọ́ tó wọ́n jẹ́ pé wọ́n jẹ́tọ̀ fún àbíkẹ́lẹ́ mẹ́tìlá ó ká lè bẹ̀rù ọlọ́run lórí wọn ìgbà tó ń fẹ́ àwọn èèyàn ẹ máa rántí pé kò fún màláìkà lẹ́ ń fẹ́ wọ́n fi sọ fún ọpọ́ tó fẹ́ fẹ́ ìmàláìkà ni pé kò láṣìṣe wọ́n wà lára ńgbà tí àwọn bàbá rẹ̀ náà tẹ̀lé ọjọ́ náà tó ń sọ pé màláìkà lọ́mọ wọn àwọn náà sọ bẹ́ẹ̀ tí wọ́n sì pé ìyànjẹ́ ni gbogbo wa sọ ẹni tó bá ti fẹ́ yàwó ẹ máa fẹ́ wọn pẹ̀lú kùdìẹ̀kùdìẹ̀ wọn. ẹ má máa fẹ́ ìyàwó nífẹ̀ẹ́ pé màláìkà lẹ̀ ń fẹ́ tí ò láṣìṣe eléyìí tó mú sínú bí níjọ́ tó ẹ bá ti ráṣìṣe rẹ̀ tó ẹ fi wá ní jẹ́ wípé ẹ kúnu níbi àti sọ pé ẹ kọ́ lẹ̀ òun kọ́ lẹ̀ òun kọ́ lẹ̀ lẹ̀ kì í jábọ́ kọ́ mọ́ ìrìbí bọ́ọ̀lù. tó bá ti sọ pé ọkọ ọlẹ ọkọ ọlẹ lánàá èsì kí mo kó kí mi tó o bá ti wí ká ewé ti bọ̀ ọ́. sọ́ká mi kí sí ìwà ìsí àtọ̀rọ̀ wa. nítorí pé tó tọrọ tó ti tó bá ti jù ó lé àwòrán wọn máa ń ṣiṣẹ́ bàjẹ́ ni táwọn rẹ bá rò tójú rẹ bá wálẹ̀ gbogbo ọjọ́ fún lásìkò bínú yóò máa kábàámọ̀ ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe ṣe ìbínú ìwà ńwára àti kámẹ́lẹ́pẹ́ ni ẹnu ẹni tó ara wọn òfin ara rẹ tán ọ̀hún nwere àwọn mí-ín ń bí kankan tiẹ̀ wá ń bàjẹ́ kò tún ìbàjẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni oríṣiríṣi ká bẹ̀rù ọlọ ká kíyèsí lóyún tó mọ̀ jáde lẹ́nu wa. àti obìnrin rẹ̀ ṣe nǹkan oṣù àti kò ṣe nǹkan oṣù fún ẹnu ẹ̀ sọ ẹnu ẹ̀ wọ́n náà sọ pé a fún ní nǹkan mẹ́ta kò fi máa báyàwó rẹ̀ gbé títí láéláé ìyẹn tó bá yẹ pé kíláàsì tó fún ní àgídí lọ́ba ṣẹlẹ̀ kí wọ́n fẹ́ fi nǹkan mẹ́ta yẹn lọ́sí kí wọ́n fẹ́ fi wọ́n sí. kò sínú pé wọ́n mara mi lọ́kùnrin mo sì dájú mo bóró mọ́ à oníkẹ́. wọ́n máa kọ́ bìnrin lọ́nà pé ó túmọ̀ sí pé ọ̀lẹ́ ọ̀lẹ́ burúkú ọkàn rẹ̀ kan bẹ́ẹ̀ ni torí pọ́kùnrin àyà wọn máa ń fẹ̀ wọn máa ń sàmúmára wọn máa ń sàfaradà iná lọ́wọ́n fi fi kọ́lẹ̀ sọ̀rọ̀ pé tó wá pẹ́ obìnrin lọ́wọ́ ìjọ kan lásán yọ kọ́lẹ̀ jọ ìmẹ̀wá lọ. sọ ìwọ́ kùnrin ìwọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó lámúmára tó ní sùúrù tó láfaradà. tó bá sákò ilé kò léèwọ̀. nítorí pé ìgbà tí ló ń bí ọ tí ló ń bí òun kò sí tàbí ṣùgbọ́n gbà ti ṣe nípa aburu kan sele naa se leyin je bo ti se je mi adéṣì tó tẹ̀lé lẹ́yìn. ورحمة عبد الله بن عباس رضي الله عنهما قال كان الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وسنتين من خلافة عمر طلاق الثلاث واحدة وقال عمر إن الناس استعجلوا في أمر كانت لهم فيه آيات فلو أمضيناه عليهم فأمضاه عليهم رواه مسلم abdullahi bin ọrụ radiyallahu anhu wọn fún wa ní nípa kàkà tí ó ti ń ṣẹlẹ̀ rí tí ọ̀wá padà rí bẹ́ẹ̀ ní ayé Umar radiyallahu ní ní aráàlú jẹ́ ẹgbẹ́ tó máa fẹ́ sílẹ̀ nítorí ìbínú burúkú àwọn kọ̀ ó lè kọ́ ọ mẹ́ta. lẹ́ẹ̀kan náà sọ̀rọ̀ àti wọn pé wọn àná ó fi gbẹ̀dẹ̀ ní nítorí pé wọn ò fẹ́ fi táǹsì kankan lẹ̀ fúnbìnrin yẹn láti ṣẹ́kù pẹ̀lú ẹ̀ òun fẹ́ pọ̀ ní kíkọ̀ tó ṣe pé yóò dín àwọn nǹkan rárá láti ṣẹ́kù pẹ̀lú ẹ̀ nítorí pé wọ́n ní tá a bá wo dúndùn fà á rọra kan egun tó bá wo bẹ́ẹ̀ ni obìnrin fi máa gbé bébébébé owó jóbìlì tó ti máa bú ẹ tó lè máa bú bàbá ẹ lè máa bú ẹ kí ẹ máa gbé èmi náà bẹ́ẹ̀ ni ìwọ kíní tó ti pọ̀ mi fún ọ. sòtí ọba wo gbogbo ìfẹ́ sọ yẹn kí wọ́n gbé ọ à tó ní kọ́kọ́ lọ́kọ̀ọ̀kan wọ́n fẹ́ di mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kó dùn lẹ́ẹ̀kan náà ní pé wọ́n wò. so irú rẹ̀. ti ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wa sallam láti ti sọ nígbà tí a ṣàlàyé at-talaqu sunni àti at-talaqu al àwọn nǹkan tó sọ ti náà ní ọkọ ní kíkọ̀ tó kan lọ́lẹ̀ kan. ọlẹ́ ti fún wa ní kan lọ́kọ̀ọ́lẹ̀ kan. èyí gbọ́dọ̀ pé ọkọ̀ ní kíkọ̀ méjì àbọ̀ ọkọ̀ ní kíkọ̀ mẹ́ta lẹ́ẹ̀kan rárá ọkọ̀ ní kíkọ̀ kan. eléyìí sọ pé ń ìyàwó ní kíkọ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà eléyìí burú jáì. wọ́n ti máa ṣe é láyé wọ́n á ní láyé àti láyé lọ́dọ̀ ìlọ́ọ̀bù àánú lẹ́yìn ìkàbá ló ń kọ́ ìyàwó yìí lẹ́ẹ̀kan ṣoṣo nígbà yẹn ìṣirò kan wá wọn fún un nítorí pé kọ́kọ́ kan lọ lẹ́ẹ̀kan ẹ̀rọ ti kọ́ mẹ́ta wọ́n pé lárúbáwá lọ́dọ̀ ìyàbí haúsá ọwọ́ pọ̀ àrùn tiwọn. òun sọ pé òun kọ́ ọ̀rẹ́ ní kíkọ̀ kan wọ́n sọ pé òun kọ́ fífi kúkú ní kíkọ̀ mẹ́ta at a time. Try to find yourself out of this house. wọ́n wá tẹ́lẹ̀ tí wọ́n lọ bẹ̀rẹ̀. wọ́n sì ń tukọ̀ ìyàwó mẹ́ta ẹ̀ wá ní ẹ máa rojọ́ àfẹ́ láti lè fẹsẹ̀ kò ráyè jókòó mọ́ kò ráyè. ẹjọ́ ìfẹ́ àti ìwọ ni pé wọ́n lọ lálọ́ tán wọ́n ò fẹ́ rí mọ́. wọ́n á lè tún máa pọ́n kọ́ ní kíkọ́ mẹ́ta. ètò ẹ̀sìn máa jẹ́ pé orí ẹ̀ ń tẹ wá ó fọ́ dáadáa wọ́n á lọ kọ́ ní kíkọ́ ọgọ́rùn. ọgọ́rùn báwo níta pé ó lọ fún ọ. wọ́n á ní kó mú mẹ́ta mẹ́ta so ní àkókò kọ́kọ́ fẹnu ọjọ́ nù rẹ̀ yà òṣìṣẹ́ náà gbọ́dọ̀ tó yàn fún ọ lọ́fẹ́ pé tiẹ̀ yìí mẹ́ta péré lọ́wọ́ fún ọ wọ́n á sọ pé ọkọ̀ ní kíkọ̀ gbọ́hùn. ìwọ̀n dókítà wa ń bá nípa ìṣòro káwọn kí òfin tá à ń sọ. ọ̀hẹ́rẹ́ fún máa parí ìjà ìjà yẹn kò sì báyìí tí wọ́n lè parí mọ́ torí ti kàn kíkọ̀ mẹ́ta wọn ń ta ní ta ló ń tẹ gbóhùn fún ta tó bá yẹ kó ló máa fún ọ lábàáyé ọgọ́rùn kíkọ ló máa kọ́ à ọgbádùn mẹ́ta yẹn náà pọ̀ ọ̀pọ̀ bàjẹ́ ọlọ́run sì máa hikima tó ń fi ṣe ní mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ mọ́rọ́tàn fẹ́ ìmùsàkún bimaaruufin aw tasriixun bi ihsaan ọlọ́run máa ń tó fà tó ń fi ṣe mẹ́ta péré. nítorí tó bá pọ̀ jù ẹ̀ lọ́gbọ́n wá àwọn yóò ti sí lójú wọ́n á sọ pé fún one fifteen ọlọ́wọ́ láàrin ọdún kan pẹ̀lú ìyàwó yóò ti ná fourteen ọ̀kan ní ọ̀hún àkókò sọ́ọ̀rẹ́ wọ́n mo kúrò pé wọ́n mọ pòsíṣàn tó wà báyìí one fifteen ló ti sí fún àwọn ló mọ̀ wọ́n lọ are given fifteen chances ó fún ẹ fourteen kan láàrin ọdún kan wọ́n dájú pọ̀ gbádùn wọ́n ò tírénì rẹ dáadáa wọ́n ò ní sòrò ọ̀làmùmára ọ̀là báwọn kọ́ ọ̀nà ti bí wọn bẹ ní. tẹ́lẹ̀ tó bí wọ́n ti lé wọn dànù wọ́n bá lé ọmọ tiẹ̀ náà ẹ tọ́jú yàrá lẹ̀ táwọn ọmọ tiẹ̀ náà wọ́n wá kó padà fún mọ́ àwọn adé. ẹ̀yìn ìtàn wọ́n fẹ́ràn àwọn kò tí ì pẹ́ so àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ń bá wí pé láàrin ọdún méjì wọ́n sì ti kọ́ obìnrin kíkọ́ ọlọ́ méjì wọ́n ń ra tèmi kéré ìkọ́sí ń tájọ fẹ́ àwọn bàtà wọn òun ti kọ́ mẹ́ta ìdàkùtà làwọn àwòkọ́sì fẹ́ẹ́ ní ẹni làwọn àwòkọ́sì àbọ̀dàrún. èèyàn na wọ́n ní kí wọ́n pẹ̀sẹ̀ nì lóòótọ́ ọdún méjì tó pọ̀ o tí wọ́n sọ pé ọdún kan kíkọ̀ kan ọdún kan kíkọ̀ kan fa ọdún kan mẹ́ta. bá wo ìwà àwọn obìnrin à ẹ o gbọ́dọ̀ máa ṣe gbọ́dọ̀ wà fún yẹn. ẹ sì má irú ti àwọn ọkùnrin náà pọ̀ ìhàlẹ̀ irú náà pọ̀ torí pé ní ìsinsìnyí wọn náà lórí olórí láàfù sí ọba sí àwọn òun ẹ̀ka máa halẹ̀ náà ni káwọn ọ̀pọ̀ ni òjò dáa ń um, ta ló kó kíní sórí àga báyìí àpò mi lẹ́rìí dọ̀tí báyìí ó làwọn ọmọ ṣe dá gbogbo mi lórí wà irọ́ láǹsì owó oníyàwó náà lọ́ọ́ halẹ̀ nígbà tó wà ń lọ́ọ́ halẹ̀ mọ́ ọkẹ́ àyè dánfó nìsí halẹ̀ halẹ̀ mọ́ tó bá dé ìrànlọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ wọ́n ń halẹ̀ wọ́n ń halẹ̀ rú. torí di eléyìí kí ni kí ìsara owó ńlá ló funfun látàrí pọ̀ fẹ́yàwó. èèyàn náà ló sọ pé tó bá ń fẹ́yàwó ó fẹ́ tàlébù tàlébù rẹ̀ ni. wọ́n rò pé màláìkà ní bọ̀ èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ náà ni. tí àgbọ̀wọ́ yẹn bá ti wà lórí èèyàn bí wọ́n bá bẹ́rù títí yóò tún tu ara ẹni. yóò tún fúnra rẹ̀ sùúrù. àǹtọ̀ wọ́n láti máa bẹ àwọn ọ̀rẹ́ rẹ pé ṣé bí àwọn tí wọ́n ṣe ṣe ṣé kí ẹ ẹni tí àwọn ọ̀rẹ́ náà ṣe bá ṣe é sọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ èmi lẹ wọ́n lè gbárùn kẹ́rẹ́ ó ti gbé ẹlòmíì jẹ ṣé kí ó ti pẹ́ sọ̀lọ̀ fún yìí wọ́n á ìfẹ́ ìfẹ́ wọn à wọ́n wọ́n rí ọgbẹ́ mi kọ́ ló ń fún ọmọ báwù dání. wọ́n ti ọtí títí òkùnkùn àwọn ọ̀rẹ́ náà bá pọ̀ ọ̀rọ̀ náà lọ́ padà kábàámà wọ́n lọ́ padà kábàámà. torí ẹjọ́ kíì sára. kò sí nínú pé mo fẹ́ fi hàn bọ́kọ̀ mi kí n ti wá ná kíkọ́ ọlẹ́m ní nàkúnà. wọ́n padà kábàámà. wọ́n padà kábàámà. kábàámọ̀ ندمت ندامة القسعي لما غدت مني مطلقة النوار وكانت جنتي فخرجت منها كآدم حين أخرجه الضرار wọ́n máa yá wọn sí nǹkan rọ́ṣdà kan nígbà tí wọ́n lọ síbi tí ẹ fẹ́ máa fi agbága níbi èmi máa mi ìwé ké ìwé àmì ìwé ké tó mi ẹni tó rò yí pé òun lè nínú kákéwì ó sì ti tí ha ẹ dákun obìnrin tó jẹjẹjẹjẹ lé pọ́n ọ̀rọ̀ rẹ̀ pọ̀ sí àwọn òní tó ìwọ́n ti fi òun ta yòó ta. bí àwọn òpó nínú ìsìn ó lè sọ wípé máa ti máa gbálá lónìí tí Arsenal tó lè máa wíìn tó lè máa wíìn ní Atlantico bí wọ́n kàn án bẹ̀rẹ̀ àti Atlantico àti Otico ọmọ Otico ọlọ́kàn wa. káwọn jọ kọ́ ọ́ ó kò kí ni ọ́ sà ọfà ni pé tí o bá ti jẹ́ pé bá wù mí wà wọ́kọ̀ ìyàwó mi à ọ̀ bá wù mí bí wọ́n kù gbọ́rọ̀ fò kí a fẹ́ fi ṣe ẹ̀ àmì ọmọ rẹ ọmọ ìyá ọmọ ọgbẹ́ ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ fún yorùbá tí wọ́n pé òun pé òun ṣe ra ọkọ̀ òun tẹ̀sí sẹ́yìn òun tó bí wọn òun ṣe kiri ọ̀rọ̀ kó tí ń fò òun talájì. ọlọ́run bá ní wọ́n jẹ yín àdúgbò òun tẹ̀sí dẹ́pọ̀ wọ́n jẹ nàìjà ẹ́ singland nàìjà tíṣẹ́rù àbọ̀rù ti gba ayé àwọn ẹ̀jẹ̀ wa lọ. kí ló kọ̀ kí ló kọ̀ ọba àwọn ìkàtà ń bá yín ìsìn láìfọ ọ̀nà déédéé kí ló kàn wọ́n pẹ̀lú ẹ̀lú. àwọn ayọ̀ ti kọ àwọn ti kọ wọn apàdà wọn ni ok ìdóhùn lójú pọ̀ ọkọ̀ ìyàwó rẹ̀ kù. sọ bẹ́ẹ̀ náà ni bàbá Farazdak bó ti ṣe lọ́ọ́ lé nínú ọlọ́run ní kíjọ rí rẹ̀ ọ́ dáńjà kàdí màtí wọn gbá ń jàkadì khalifa tí wọn ń jọ ń fa gbágbága wájú rẹ̀ wá ní ọkọ kò sí ọ̀nà náà ní ọkọ ó fi kọyàwó ni. ọlọ́run kábàámọ̀ wọn bá mọ kọyàwó mi náà wá rù. àgbẹ̀mọ̀ wọn bá wọn bá léra mi jáde ńlẹ̀ ọ̀rọ̀ nígbà bí ọ̀rọ̀ arẹ́mọ̀ àlẹ́ ìṣẹ̀lá ńgbà tó ṣètọ́ mi lé jáde lálùjọ náà fẹ́ rẹ̀ wọ́n lè fẹ́ rẹ̀. ìdíje fòrò ká sì gbìyànjú láti jẹ́ pé ká máa bẹ̀rẹ̀ nǹkan tún wà wá sí ó sì fún wa ní àmúmára àfaradà tó nìyẹn ti fi túnlé rẹ̀ sí ní ó fi jẹ́ pé à ń kọ nílẹ̀ àkọ nílẹ̀ kọjá nǹkan tí ń rọ́ọ̀ṣ lórí ahọ́n ẹ̀. ó fún wa ní o gbà tí orí títí wọn fẹ́ kọ́ kọ́lẹ̀ kọ́lẹ̀ ni táwọn kan jẹ́ ọlọ́pàá pé má ṣe má ṣe àwọn tó fẹ́ràn rẹ̀ nù àwọn tó fẹ́ràn rẹ̀ ni. fẹ́ràn pé ní tíṣì tó mi fẹ́ lò fẹ́ràn tó wọn máa sọ ni pé káyọ̀ ìta rẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ ìfọ̀lọ́bùrọ̀ rẹ̀ wọ́n ní. àlọ́ mi pẹ́ ń sọ fún irọ́ bàbá rẹ̀ nígbà tá ń bẹ̀ ó ní òun ti kọ́ òun ti kọ́ lẹ́nu tọ́ba wù yẹn fẹ́ ẹgbẹ́rún ẹgbẹ́rún ìyẹn ni wọ́n fẹ́ tún lè jẹ́ sí orí rẹ ló kún wọn fẹ́ bọ́ fa ó gbórí tó òun fàbùkù kan bàbá ń bàbá kò láǹfààní ká tọ́fẹ́ mímú kọ́ mọ́kọ̀ ní ipa má wọlé rẹ. káàlù mi ní sè wọ́n pa jùlọ ní àwọn ọ̀dọ́ ni mí ọ̀dọ́ ni mí orí ẹlòmíì pè afẹ́yà òkú ọlọ́run fún láti rí fẹ́ ọlọ́run ọmọ bí àwọn ẹ̀kú pọ̀ lọ́lọ́ bí ọ̀fẹ́ wọn mú kó tó rí fẹ́ ọgbẹ́ ọmọ ẹlẹ́ni dìde òun náà tẹ̀lé ọ lọ. iye owó yìí iye owó bí owó á fi fún ọ. ẹ máa rántí ọ̀rọ̀ yẹn bíkọ́ ó ti tẹ́wọ́ àgbẹ̀fẹ́ lọ tọrọ ìyàwó ó rẹ̀ wé kankan lọ́dọ̀ àwọn tó fọ̀ ọ́ yàwó. ẹ̀rù ìkànnì lọ́wọ́ fún ọ gbogbo ẹni tí wọn wò ní ọlọ́dẹ fífẹ́ lọ fún ọ wọn máa ro tiwọn náà lọ́rọ̀ rẹ kó tó di pé wọn máa wá tètè decision anyhow tòun tó bá délé tán ó rí pé kìí ṣe ìyàwó nìkan ọ̀rọ̀ ọ̀fẹ́ tẹ́ o tún fẹ́ tẹ àwọn bàbá bàbá táwọn jòrò wọn jẹ́ jẹ́ tó gbé dìde. táwọn lọ bọ tọrọ obìnrin tí àwọn náà gbọ́n tó ṣẹlẹ̀ ni wọ́n dùn kó o sì mọ̀ pé o fi fẹ́ ṣe kí ló dé tó gbé wa lẹ́yìn torí pé àwọn àwọn bàbá ọmọbìnrin àwọn ló pè wọn ẹ lónìí pé wọn bá tọrọ obìnrin ogún fífún kọlákọ̀tà tó ẹ rí yóò ti gbàgbé wàhálà kan sí ẹlòmíì yóò tún ná lówó yóò ti gbàgbé owó táwọn ná lọ́kàn máa kọ̀ ìyàwó fà fà fà kí ló dé. ó fún mi lọ́rùn ni. ń kó tó lù ọ́ ń kò bókù òtún ìsìnkú ọmọ ilé ọkọ ẹ̀kọ́ gbogbo. ṣùgbọ́n tọ́gbọ́ fún ọlọ́run ọlọ́kùn ọlọ́run àmì wa ní ìsìnkú àwọn èrè tó ìsìnkú ọrùn rẹ̀ àbí wọ́n lẹ́ka wà ní wọn. àbíkẹ́ ìgbà gbọ́ kí ìgbà gbọ́ ẹni mi ò kó nínú ọjà àjẹta nínú ìṣẹ̀lẹ̀ àrùn náà láìpẹ́ dìbò ìyàwó kan fún ọrùn ìrọ̀rùn ìyàwó ti wúlé lórí. wọ́n á máa fún láwọn dáìdí àrùn kan máa pé pé nípa ọ̀rọ̀ jẹ́ gbà àwọn òdìdí ọba àlù kan. lọ́jọ́ nìkan wá wá wọ́n ti wá jọjọ́ rẹ̀ rí pẹ̀lú òǹkì kó tó di pò ń jọba wọ́n á ṣe dídí ọba ń ṣe dírámà fọba ọ̀rẹ́ yẹn dé ọba olórí ó fún ọba lọ́rùn kí n ti ta wàdà tó o bá kọlu lè bá bẹ kọlu bí o bàbá rẹ kọlu bí lójú yìí àwọn ìfàgàmọ̀ ju àjòjì wọn lè fi jọba hàn kan tó ìgbà tí wọ́n gbọ́rọ̀ lórí pé ìwọ́n àwọn àwọn jọ̀jú fọlá sọ̀gẹ̀dẹ̀ àwọn ọmọdé ọ̀fọ̀gbá lé lórí wọn ń pín ẹ̀dín fún ọ́n bí. nínú ọ̀nà ó tẹ̀lé yẹn. lọ́lọ́lọ́lọ́ ilaha illallah wọ́n fi wá wọlé ojú rẹ̀ àtọ́gbá wá fi mẹ́rin gbogbo wọn sọ pé bá kún tọ́lọ́ máa ń bẹ́ lọ́kùn tó wọ́n wá máa ń bẹ́ àlà lọ́gbà tó ṣe pé ọ̀jọ́ gbéná wojú rẹ̀ kọ́nàbọ̀ sọ̀kalẹ̀ olóyà tí ó dẹni tí àwọn fúnra wọn tí wọ́n á ní kí wọ́n rẹ̀ ó rẹ̀ òde wọn ń pè máàmù náà ni sọlá ń lò máàmù ni kò wọ́n lò máàmù tó òde wọn sì jẹ́ pé ọ̀nà kan sọlá kó kó ọ̀nà rẹ̀ kọ́ yọ. àmọ́ ọba lọ́lọ́ ní kò sojú ẹ̀ ọlọ́run ó de kíkì ẹ̀ ní ìṣojú wa. sọmọ kálí máa gbé ah ọjọ́ máa ń gbà ìwọ náà jẹ́ òṣojú wa tó ń bá tí àwọn ọba yìí ológun fún un. sọmọ pé ìyàrá òun fún ìlú burú débi pé yóò tún fi sáà ìfẹ́ lórí wọn kó tó bá jẹ́ wọ́n fẹ́ fún ìsìn ọwọ́ mọ́gìrì àríkú mashallah kò fi tó fi ọ́. ẹ wọ àárín mọ́gìrì fún ìsáì bó ṣe pọ́ńpọ́ orí ti yọ ọmọ ọmọ kí ló dé. ìwà alágbẹ́jẹ́ ẹ ẹ ọ̀pọ̀lọpọ̀ ní sòtọ́ ìjọba ń gbélé pẹ̀tẹ́ ìṣẹ̀lẹ̀ kí wọ́n wá mọ́. wọ́n tún wọ́n ti fẹ́ mọ́ fún òkè wáyé wọ́n sì ti yọ báyìí sáré àti ẹ̀kọ́ àwọn ọ̀gbìn sì wọn rìsáàtì sì wọn gbé nígbà tí mo rí ojú orógùn ọ̀hún ìpínlẹ̀ orógùn ìpínlẹ̀ orógùn tóyè orí ilẹ̀ wa wò fẹ́ títí ọ̀rọ̀kọ̀ orí fáà òtútù orí fáà wọn á kìlọ̀ fún bẹ́ẹ̀ fún kíkọ́ ọ̀la mi lè lọ́wọ́ fọkùnrin sọ̀rọ̀ kó ti yá mélòó wọn á kìlọ̀ fún kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó fífi fún tó bá ti ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ náà ni wọ́n mọ̀ gbọ́ àfẹ́gbọ̀gbọ̀. ògìdìjọ kan àwọn ọ̀rọ̀ tó tó rìn ọ̀rọ̀ tó rìn ọ̀rọ̀ tó dáná kàkà. ní àti wọn agbèrè kalẹ̀ ọmọ wa kọ́ mi tó wọn akún mi lé tó wọn anọ́ mi ní tó ní alọ ní ilé ní ìgbó tí o bá rò fún ọgbọ ìwọ bàbá tó fọ ọrú mi nílé tó wọn á tó ápùlọ fún títí kọkọ ọ táàsì kan kù bá bẹ lórí. ọ̀rọ̀ pé ìwé ìrìn ẹ̀ka kó tó gbé mẹ́yìn lọ́wọ́ ìwọ àwọn olùkọ́ ẹ̀rọ rẹ̀ ni kò sí ibi tí wọ́n lọ wọ́n lọ lé o tó ọ̀gá lè kò síbi tí ọ̀rọ̀ àmọ́ lábẹ́ òfin náà yóò lọ ibi tó lérò nígbà tí ọba ti lè kíkọ́ lẹ̀ tó apò mẹ́ta báyìí lọ́wọ́ adi pàǹkì rí ká ìgbà kún ìyá ọ̀fẹ́ rà mí <laughs> ẹjọ́ tó bá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí ẹ nínú ìṣẹ̀lẹ̀ à àmì bí ọ̀nà kan wà tọ́jọ́ náà àbáyọ òfin àbáyọ tí a bá tọ́ ọ lọ wọlé náà ẹ máa gbà lérò ni pé ṣé kò sí ọ̀nà kan ṣé wọ́n ti fi lè fẹ́ra padà kò sí àbí ẹ tó bá sọ pọ́nà kan bá wà ó fẹ́ lọ jà náà rọrùn. torípé làwọn bá ti fi gbogbo kíláàsì sílẹ̀ fún yín èyí lẹ́ sílò á wọ́n àjọ sí ọ ẹni kò fi lélẹ̀ ni oṣù kan ká máa wọ ọ̀kan wọ́n àtọ́ bá yọjú pé early conditions ó fẹ́ gbẹ̀mí mímí ẹ máa ń bẹ́ẹ̀ tó bá ti lọ sí báyìí tó bá ti lọ sí báyìí ọmọ wọn padà gbà. bóyá pàtó ìgbẹ́jọ́ ìgbà tí ò gbọ́ bóyá ara wọn ti pè ẹ̀rọ lọ́wọ́ tàpá lọ́wọ́ ó kó owó lẹ́yìn ẹ̀sẹ̀ fọmọ pé wọn náà owó rẹ̀ ti gbé díẹ̀ ọwọ́ ìwà lọ́nà tá a fi gbókùn ní owó ti pé bóun tíkẹ̀tì. ọlọ́run ti wá ní kọjá mẹ́tẹ̀ẹ̀ta wọn ní gbogbo àwọn tó wá mú ìpẹ̀sìn ní wọn kò sábà yẹn lọ́dọ́ lọ́dọ́ tọ́lá ń gbẹ́bọ̀ wá fún wa ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tó torí ìtàwọn ọmọ là ń ti rò orí sin tí a bá ti a lọ túká bá ń abẹ́rẹ́ nǹkan náà èmi ò rí nǹkan ìtọ́jú ọmọ ìkéré pọ̀ ok ọmọ ìkéré pọ̀ ló ń kọ́ lẹ̀ náà làwọn ọmọ tó bú fẹ́ pípẹ́ wọn ní ẹ̀ǹtẹ̀ bá yóò túbà dáadáa tó wá. ọjọ́ ìpa àwọn dáadáa tẹ́lẹ̀ àrí òkè lókè là ń wò ẹ̀rọ ní dọ́là yóò túbà dáadáa owó wà ń bí ká ọlọ́sọ pé jẹ́wọ́ sáńtọ̀ fún mi àyè báyìí ẹ̀gbọ́n rẹ̀. nígbà tí gbogbo ọ̀nà wa dé lọ́wọ́ tọ́tọ́ wọ́n ti wá fi dídá sí wọ́n tún fi wá kó padà sọ́dọ̀ àrùn. sọ̀rọ̀ kí wọ́n ti jahannama àrùn ìyá ń fi òfin ọlọ́run fi ṣeré. obìnrin tó ti kọ́ ọ́lẹ̀ kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta kọ́ máa túmọ̀ sí pé tó bá ti kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta ó kẹra kọjọra ìyẹn náà lọ́wọ́ àbó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tọ́ sí wọn. sílẹ̀ fọmọ lọ rẹ̀ haram. wọ́n ní ká tó padà máa sọ pàtì àwọn máa tẹ̀sí pé ó lè dàrú. ẹnì kan sọ fẹ́ẹ́. láyé tí ò ẹ nígbà tó kọ́ lè sọ sàlùwàlá ọ̀bọ̀ sàlùwàlá ẹgbẹ́rún. kí ló kàlù àyájọ ló kọ́ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. àwọn awọ́rọ̀ adé mẹ́kẹ́ adèké adé wọ́n ti pè a ní ẹkú padà wàláyé tó bá tó fọwọ́ ẹ̀ fún yín máa òun náà gan níbẹ̀rù ọlọ́run òun náà fi wọ jahannama rọrùn tó ń tà ń sọ fún yóò ti ṣẹlẹ̀ o táwọn máa pé na bọ́rọ́dà ọ̀kan náà tó ń pè bọ́rọ́dà bọ́rọ́dà náà ló ṣe wẹ́ o torí àwọn pé má jẹ́ kí rírí ìyàn àtàwòrán kọ́kàn yìí jẹ o èyí ìyàn lọ́wọ́ ká máa wò kí ṣe pé kan irọ́ lásán mọ́ àìmọye ń tọ́nà jẹun rẹ̀ tí ọ̀nà wọlé kó lè bá àjàmbá ọ̀nà súnmọ́. àìmọye nítorí ẹsẹ̀ rẹ̀ ló fi hàn wá tí ọ̀nà lè súnmọ́ ní òdodo abẹ́rẹ́ ìjà jẹ ní rọ́bìsì. lẹ́yìn náà yóò wá sọ pé bá a ṣe ń yọ ọsán là ń lọ bọ́ torí kó o lè ṣe kó pamọ́ sí gbogbo èèyàn. èèyàn púpọ̀ náà á rí mu àwọn tí wọ́n mọ̀ pé fún mi pé gbígbé tuntun jọ ń gbóná ìsìn gbígbé ìtọ́ni tí wọ́n ń fagbọ́n ọlọ́run ọba yàrá àwọn tó ń sẹ̀mí táwọn tó gbọ́ sí yẹn náà ń fẹ́ ni. ní ọ̀dọ̀ àwọn yorùbá yìí làwọn ìgbẹ́ lọ́dọ̀ kọ́tọ́kọ́ ti kọ́ lẹ̀ nígbà mẹ́wàá. àwọn sọ pé gbogbo ẹ̀ sọ fún mi láì ràn. àyàfi táwọn bàbá bàbá àwọn ọ̀bá rí sọ. ọgbọ́n ìjà tẹ́lẹ̀ tọ́pọ̀ àti àwọn ń jà tí wọ́n ti rí sọ báyìí àwọn sọ pé ti tán. irú ẹ̀ náà lóbìnrin kan ní sípé pọ́ńpọ́ yẹn gbogbo ìgbà tó ń bá ti ṣẹlẹ̀ máa lọ ilé yìí sí mọ́ máa lọ ilé yìí sí mọ́ kí lè fẹ́ tún lè lè yìí. tí mo fi bá sọ pé máa lọ ilé wọn lásán ayé dúró lè pé kí lè gbà nílò. ẹ ó ti rẹ̀ fẹ́ pa mí ni ọmọ àlọ́ lè wọ́n yóò bí mi tó ní ọba ní bí mi ṣe ń bí mi tó ní ẹ̀sìn fẹ́ pa mí lábàá sọ̀rọ̀ yáàjà ẹ̀ ní ti pọ̀ pọ̀ lẹ̀ sẹ́nu pálí gbà wọlé àmọ́ máa wọ ilé orí ìsinmi kí ni ìsinmi ó fún ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lágbára ó sì tún ṣàfihàn tó dá àgbà lórí pẹ̀lú ta alákọ̀ọ́kọ́ wọ́n ní kò ti kọ́ ọ lẹ̀ kò sí mi wọ́n á ní iye ìgbà mélòó ló ti sọ fún wọn ní káyọ̀ wò láwọn pé ó kìkì á lò ó fún mi irú ìjókòó tí wọn náà ń jókòó ní ìsìn ìjókòó àrùn ìyá ó bá bẹ̀rẹ̀ sí di ẹrù àǹtí ẹrù pẹ̀tọ́ tẹkútẹkú àwọn ọmọ náà ní ìgbọ́lọ́ ọ̀la ah, yín oní ìwé lọ́wọ́ ìwé ọmọ ọmọ ó wọn wá. ọkọ bá ka mú ikú wọn kọ́ ẹrù olórí ah, mi ni ẹ á kéka òun ò wá wọn ò pẹ́ lé ọ̀hún ìyẹn lọ òun ìyẹn jù lọ kí ló wá lọ kí ló wá sí ìgbọ̀dọ̀ pọ̀ lórí. wọ́n ti tọ̀wọ̀ kó wa ti sọ fún àwọn tó ń bẹ láìka ẹ sọ fún un tí wọ́n bá bá òkú òfù. òkú máa ń dìde dókòrò yẹn rẹ̀ òkú máa ń sọ̀rọ̀ ìwà pọ̀ ní wọ́n pa ní sẹ́yìn tó ti dúró pọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ tí wọ́n bá lò tó ẹ sọ fún un. wọ́n sọ fún un tí wọ́n ní kí o dì í kó lè bá àgbọ̀ la sísọ kí wọn àti sọ létí ọmọ ẹ sì fún tí wọn bá lọ tí wọn bá dé tí wọn bá bà òpó àkókò ọmọ yà fún. àbí ìrora ọba àrùn akẹ́rù ọwọ́ adé wa ní àmì wọn kà ń bá sáwà àwàdà nílé mi ọ̀hún pààyàn ó fi dáwàdà ó fẹ́ jáde sọ pé ọkàn lẹ̀ ó tún wá mú wa lọ́nà tó ń nagbára ju òun tàn án rẹ̀ ètò ìgbà lọ tó ń bá ṣe tó o bá fa òkú oṣù. pé àwọn èèyàn tí wọ́n bá ń bí wọn pa ẹ̀rọ yìí wọ́n máa ń dàbí ìgbà tó rí rẹ̀ ti dàrú. tọ́lá àwọn ọ̀rọ̀ tí ń sọ tó máa gbé lórí ìsàn ó ń gbẹ fúnra ara rẹ̀ rí pé káà ọ̀rọ̀ burúkú bá ní orí kìnnì. njẹ́ ṣetán tó padà kábàámà kò sí ẹni náà láyé yìí tó kọ obìnrin sílẹ̀ wọ́n ọ̀nà kan àbọ̀nà ni yọ kábàámà kò sí àbámu àtọkùnrin pọ̀ ju àmọ́kùnrin náà kò tó bẹ́ẹ̀ ó padà náà ni. sọ́dọ̀ kí alẹ́ fẹ́ gbà ń bẹ̀ kí lọ fẹ́ gbà ń bẹ̀ ó tún á ní ọkọ̀ ọlẹ́yìn kíkọ́ mẹ́ta lẹ́ẹ̀kan náà lẹ́yìn ọ̀rọ̀ fún àwọn ọ̀fààyè lẹ́yìn ọ̀nà ọ̀bọ̀ ṣàdédé fún yín kíkọ́ ọlẹ́mẹ́ta àti tó bá di pé kò fọ́ọ̀nà tá a lè gbà tá a fi lè mú obìnrin yìí padà sórí ọpọlọ rẹ̀. àfi ká fọpá àkọọ́lẹ̀ torí wọn mẹta tọba lẹ́ka lẹ́yìn ọpọlọpọ ọpọlọpọ ọdún àti lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àmúmára afọrọdụ àti fòórò á obìnrin bá gba bẹ̀rù pé ọlọ́run mẹ́jẹ jọ láéláé. ó lè padà tẹnu fún pé kan wà láyé tọkùnrin. ó gbọ́n tó bá jẹ́ lómi ó ti kọ̀ wọ́n lẹ́jù bá lọ. ìsìn tí màá ti fẹ́ yà ó adájú pé gbogbo ń tẹ́ ẹ̀sìpírẹ́ǹsì lára ẹ̀ á ẹ̀sìpírẹ́ǹsì nísìnyí wọ́n ń wúra rẹ pé níbi tó lé dé ẹnì pé ò lè dúró kẹjọ máa búra yín ó ti fọ́ létí bí náà ẹ̀yọ̀ kẹtọ́ wá sì gbà náà mọ̀ pé ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ bá ọwọ́ ìlú pọ̀ ibi tó bá fẹ́ àwùjọ èsì ibi tó bá fẹ́ àgbọ̀n gbogbo bá fi ló yí o yóò tọ́ o tó bá fẹ́ ká bá rẹ ní jà tí ìyàwó rẹ mẹ́wàá bá wọlé sùn wá lù lóòótọ́ àmọ́ nǹkan ó gbọ́ tẹ́lẹ̀ fi máa gbọ́ wúrò pẹ̀lú àrùn tẹ́tọ́ lọ́ọ́ lè pa fún mi ọ́ pé kí n wò tó bẹ́ẹ̀ ó gbọ́ dáa ẹrù pé ẹni tó lè rán ẹni tó ṣe kí nílò tó bá fọ etí ẹ sórí gbogbo nǹkan wọn lọ sí ìwọ ṣe ra ẹgbẹ́ mi ó gbà mí ó sẹ́nu tó mi. tó lè gbà mí ó gbà mí àdúgbò wa tọ́lú bí kílódé. ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti score point kan bá ó ti kú ọ̀tá báyìí. wàhálà àdúgbò ti rí i pé àfọkùnrin burú sọ́dọ̀ gbogbo tó ń fi kò sẹ́ni tó rí kò kó ń fẹ́ sí wọn. táwọn máa bá wo àdúrà wo àwọn àgbàgbọ́n pé pé kẹ̀kẹ́ lọ́wọ́ ilé ogún sílẹ̀ yìí tó wọ́n gbúlẹ̀ lọ. fa àwọn ìgbà tí kò kọ́ fún ẹni tó wà ní yàrá kejì ní òní gbọ́. ó fi parí pẹ́ẹ́fà lọ. èyí àwọn Yorùbá kẹ́lẹ́ tẹ́lẹ̀ àwọn wà òfófó káàdì wọ́n sanwó fún un ẹnì kan á pè é pé wọ́n á mú free of charge ògbìn ògbìn ní kí ló dé kí ló dé kí ló dé ah ẹsẹ sùúrù ó lọ lọ́dọ̀ ẹsẹ wúrò ẹsẹ lẹ́pọ̀ ẹsẹ lẹ́pọ̀ à sísè lẹ́pọ̀ à. ìyàwó ti kọ́ ọ pẹ́ẹ́n wọn yóò ti gbọ́ ọ̀tá báyìí wọn ní ajáde kọ́ lọ mọ́sálásí gbogbo ń lọ lọ́dọ̀ orí. ọ̀fẹ́ ní bí wàá kọ́ ọ́ ọ́ rí okòó ọ̀fẹ́ ọ̀fẹ́ ọlọ́run ni a tètè débẹ̀ ti sán lẹ́nu bàjẹ́ òní wọ́n máa ń sọ̀rọ̀ ládùúgbò pé àwọn onílà kẹrọ adásí tó bá ti dákọ̀dákẹ́ ẹjẹ́ ló wọ́n ọ̀dá sọ̀rọ̀ tó ń bẹ̀ lẹ̀ lórí ẹ̀yìn lẹ́yìn ìyàwó tí wọ́n ń bọ̀ wọ́n. ìlú ìdájọ́ lọ́sọ̀ kọ́tàkọ́. obìnrin náà gbé yẹn tà ní. ìyẹn tó ń wúra rẹ lẹ́nu àpò obìnrin jẹ́ pẹ́rẹ́ nísì. sọ àwọn obìnrin ọlọ́run ó kọjá pé ń lọ skul gbogbo obìnrin máa ṣe bẹ́ẹ̀ gbogbo obìnrin máa ṣe bẹ́ẹ̀ tó máa dẹ́n ṣe sàlám sàlám pẹ̀lú àwọn ẹ̀ tó ti máa pariwo ó ti sìn tí ó dùn kò wá lọ jókòó kan máa ṣe ẹ̀lò gbólùwọ́ wà ẹ̀ ń gbólá rí bàbá rẹ bàbá tán wọn lọ rọ ọkọ tó fẹ́ wọlé kí ni ẹ ó tìyẹ wàá fọwọ́ bàbá rẹ <laughs> pẹ̀lú ẹ̀yọ́ pariwo ẹ̀ta tó pọ̀ fún un sọlá ìtumọ̀ sí pé ẹ̀rí ká fi sùúrù kan rọ̀ wá ọ̀rọ̀ kùn ẹ̀rí ká tún máa ní ìbẹ̀rù ìbéèrè òdodo lọ́rọ̀ anísọ̀rọ̀ láàrin sọ́lá tó ní fáwọn fáwọn bẹ̀rẹ̀ àti dùn tàbí wẹ́tíńdàg obìnrin tó lẹ́sìn ní kẹfẹ́ nínú ọ̀rọ̀ jíńdá ẹ̀mí ìwọ rárá gbé egun òrí tó lẹ́wà lẹ́sẹ̀ Maradona gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọn náà lọ fún ara ló kó jẹ ọmọ ìpè káì wọn tẹ ẹyẹ tó wò bóyá bóyá bóyá wọn kàn wá àbí wọn fún kàn wá tó ti fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tó wọn fún àbí òwúrọ̀ òtún ayé alápá báàgì bàbá gáàrù wọn àti wọn fẹ́ràn wọn náà ló ti padà kójọ káwọn ọ̀gbìn tó tún wọn búra rẹ pé wọn mú kí n fún wa. so fọ́ọ̀lù fọ́ọ̀lù wìlá ti di tẹ̀rí gbẹ̀tì ẹ̀dá tó o bá ti fi ìdán lẹ́sìn òfin olóhùn òfin olóhùn torí ẹ̀kọ́ ló ń fún wọn gbà tó o ibùdó Abbas ó ní ìgbà tó wá dayé ọ̀nà ó ní rọ́bì ọ̀lá ọ̀hún ó ní ìwà sọ pé. إن الناس قد استعجلوا في أمر كانت لهم فيه أنا أو ينكجوا wọ́n nǹkan tó yẹ kó farabalẹ̀ ó parẹ́. ẹni tó lọ kọ́ ìyàwó mẹ́ta lẹ́ẹ̀kan náà ìkájú ò ti pọ̀ jù. ó yẹ kó farabalẹ̀ kọ́ọ̀kọ́ lẹ́rìí kí kọ̀ọ̀kan ó gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. torí tó bá kọ́ lẹ̀ lákọ̀ọ́kọ́ ìwọ́n wà ní ibi tó ti gbọ́. màmí jẹ́ sọ̀rọ̀ náà òun lè padà rọ ọkọ̀ dá padà tó bá ti dá padà wọ́n máa rò pé káì kò ní yẹ kí n pàdánù obìnrin yìí kò ní yẹ kí n pàdánù obìnrin yìí ní òfìfẹ́ kù lọ́dọ̀ rẹ̀. àwọn tó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta lọ mọ́lẹ̀ kan náà. sọ̀rọ̀ pé tá a bá gba wọlé obìnrin yìí lọ́la lọ́tẹ̀ẹ̀. ó wà ní sọ́sọ́ tí wọ́n á máa sọ tó ń kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ mẹ́ta òun kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ mẹ́ta òun kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ mẹ́ta ẹ̀sùn tí wọ́n ń dá fáwọn nípa àwọn èèyàn ń pẹ̀yàwó lẹ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà mẹ́ta lẹ́ẹ̀kan náà ó ti papọ̀ sí. ó fi hàn báwọn èèyàn ń tọ́jú gbogbo ọgbẹ́ yẹn ń farabalẹ̀ sí. èyí ẹ sọ kóbìnrin wọ̀nyẹn fífẹ́ kí ló dé tẹ wá fẹ́ kọ́ ọ́lẹ̀ lójijì báwọn. tọ́ torí ẹ̀ ó rà ní kálọ̀ àmàlẹ́ náà wọ alẹ́ yìí ẹjẹ́ àmà gbà wọlé bí wọ́n fi fẹ̀ wọn. ẹ̀ńtọ́ba ti ní mẹ́ta ní mẹ́ta náà nù. ẹ̀ńtọ́ba ti ní mẹ́tì ló ń kọ́ lẹ̀ mẹ́tì náà nù. fa àmàgbà wọ alẹ́ yìí ọmọ ìlú àgbà wọlé fún wa. sọ̀rọ̀ kéńtẹ́ wa ìwé ni wọ́n fún owó ojú wa ojú orí. wọ́n yà ní ẹni tẹ́ni bá ló ń kọ́ ìyàwó ní mẹ́ta ẹ̀yọ̀kan ní ìṣòro láyé Abubakar pálọ̀ ń kọ́ ìyàwó mẹ́ta ẹ̀yọ̀ kan ń sọ̀rọ̀ ọdún kìíní àdún kejì tí Umar náà fi jẹ́ fàlífà ọjọ́ rẹ̀ tí wọ́n bá sọ mẹ́ta ẹ̀yọ̀ kan náà ní ìṣòro lẹ́yìn ọdún kejì lọ́wọ́ rí pé náà ọ̀rẹ́ ká máa ṣírò lẹ́yìn lẹ́yọ̀ kan àwọn èèyàn fi gbólóhùn ìṣeré pọ̀ mẹ́ta ni mẹ́ta ni mẹ́ta fẹ́ mẹ́ta náà ni pàpà lọ́wọ́ wọn kókó kíkálukú náà bá ti mọ̀ pé ọba sọ mẹ́ta nítorí fún ọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> tó wúwo ni wọn gbé wọn ti wọn kó mẹ́ta ẹyọ kan wọn fún ọ wọn kò fà á lẹ wọn mẹ́ta ló fún ẹni tó ọgbọnọ bá ń sọ ọsùnmọ kẹkọ ọ̀kan wọn sírò wọn bẹ̀rù tó bá pé mẹ́ta náà gbà wọlé wọn ká gbà á lẹ́ẹ̀kan náà ní àfà lọ́wọ́ òkìkí aago méjì òru wọn gbé ọyọ fún lọba jí dára rẹ pé we are the only person in the blanket òyìn sọ̀tún ó ti yí sọ́ọ̀sì ọ̀dùn kan lójú mi fa gbogbo kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnu ẹ̀ ẹ̀rọ gbogbo tó tó ìgbọ́rọ̀ ọkùnrin mẹ́ta òun ìwà ara ń lọ sílẹ̀ ẹ̀ títí tó fi páàkì ẹ̀rọ ẹ̀ àwọn ọ̀rọ̀ ìta ń lọ sọ̀tọ́ bá ti mọ̀ pé wọ́n gbà wọlé wàá sọ̀rẹ̀ wàá sọ̀rẹ̀ gidigidi àwọn tó bá ti mọ̀ pé wọn nígbà wọlé ọyọ kan náà wọn fúrò ìhàlẹ́ ọ̀pọ̀ torí rẹ̀ wọ́n ní nǹkan tí Umar ṣe yìí ní ìgbà tó ṣe aṣẹ́kù ṣẹ́ra yìí ó fẹ́ ni lágbọ́n báwo nípa ọgbọ́n báwo ọgbọ́n tá a máa ń lò láti darí àwọn èèyàn lábẹ́ òfin rí a. ẹ fẹ́ pa nǹkan kan burúkú táwọn èèyàn ṣe bẹ́ẹ̀ bá rí parí ọ fẹ́ dínkù ọmọ orílẹ̀-èdè gbàdúrà. ju ká sọ fún wa pé irú tó ń fẹ́ náà lánàá fún ọ káwọn kó fún mi ẹgbẹ́ta lọ fẹ́ ẹ̀ta náà ni. torí ẹ̀ làwọn fọkàn há ìyapọ̀ ẹ̀mí wà láàrin o. àwọn tó pọ̀ nínú wọn sọ pé kéèyàn bá sọkún kọ obìnrin lẹ̀ mẹ́ta mẹ́ta rè o. bàtà àwọn kan sọ pọ̀ kan láàsì fún. àwọn tó pé ọ̀kan láàsì fún nítorí bẹ́ẹ̀ ló ṣe wà láyé ànábì sallallahu alaihi wasallam láyé Abubakar àti nígbàrà ìjọba ọ̀hún kò sí tó lè padà. Umar ọlọ́kàlí pé wọ́n fi gbọ́dọ̀ yìí ṣeré pọ̀ wọ́n á fẹ́ hàn wọ́n létí ló fi fà wọ́n létí òfin ní ọba tí wọ́n mẹ́ta wọ́n jọ ọba mẹ́ta mẹ́ta ni. àwọn tó sọ pé mẹ́ta náà ni sọ́ni tí pé mẹ́ta ni mẹ́ta náà ni wọ́n ti bá mi sọ̀rọ̀ báà lùsùn náà sọ pé wọ́n ní nǹkan mẹ́ta téèyàn fi sáwàdà àti kódò tó mẹ́rin wọ́n dípò gbóná rẹ̀. a sì mọ nínú òfin ṣẹ̀rí yà wọ́n ti tẹ̀ ọ̀nà àlè ìkẹlẹ̀ mi ọ̀wùlá mi ń tẹ̀ wọ́n àlẹ̀. káàmù ọ̀rọ̀ tó ní tó sọ̀rọ̀ sọ kábọ̀ ṣiṣẹ́ ó pé ju káfẹ́ ìrìnlẹ̀ tì káfí tì àgbà ká ní kò ní ṣiṣẹ́. bọ́ọ̀lù yóò ti sọ pé mẹ́ta ní táwa sí òòlù ẹ̀rọ kan. òun gàgà fún rẹ̀ tìjú fẹ́ yé lò ẹ̀yin wá sọ fún kàrá yọ ẹ̀dá kan sí lẹ́sẹ̀ wúrọ̀. torí pé àìsí bọ́ọ̀lù òṣèré. lẹ́yìn náà tá a máa ń sọ fẹ́ni tó kọ àwọn sílẹ̀ ní mẹ́ta wípé ẹyọ kan ni a sì lọ kó bàjẹ́. tó bá di lọ́la ẹlòmíràn ti sọ pé mẹ́ta náà ni aláwòsàn máa ń fà sẹ́yìn wípé ẹyọ kan ni kò sí mẹ́ta. torí ẹ̀ fún yín tá a bá tún wò ìṣe Umar òbí ẹ̀ lọ ọkùnrin àwọn ọmọ àlùsọ́pá màlẹ́bí tó àwọn ọmọ àlùsọ́pá ń tẹ̀lé tà níbi tó wọ́n ti pààrọ̀ pé ọ̀pọ̀ àwọn ọmọ sírò láyé àmì ìbùsùlùmọ́ àìsàn ìjọ tó bá sọ pé mẹ́ta ìgbà rí pé ọ̀rọ̀ rẹ̀ wọ́pọ̀ ṣùgbọ́n láyé bẹ́ẹ̀ ó ti di tọrọ fọ́kálé ọ̀rọ̀ níta bá tún mẹ́ta mẹ́ta ni ṣòwò bẹ́ẹ̀ la ṣe fẹ́ dá mẹ́ta náà torí ẹ̀ la ṣe rí pé tó dọ́gba jù ni pé ń fa ọ̀nà tí ìṣe sìn tí ò bá jẹ́ <coughs> tó ti wọ́pọ̀ láwùjọ táwọn èèyàn sọ gbólóò yẹn di lọ́wọ́ ti ṣe rékéré tó yẹ kó kéré ká tó gbọ́ kẹ́nìkan sọ pé nǹkan ìyàwó mẹ́ta lẹ́ẹ̀kan á sọ pé mẹ́ta tó sọ yẹn ẹ̀yọ̀kan. Ẹ bó ṣe wà láyé àná Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá ti di tọrọ fọkálẹ gẹ́gẹ́ bá ti ń rí láyé tiwa ní táwọn ọkàn wọn ti fèrè wọn sọ pé nǹkan mẹ́ta òfin àlà níta náà ni ọ̀tá ni ẹrù tó fi sílẹ̀ ṣòṣù kákágbé wọ mẹ́ta ni ó tiẹ̀ kọ́nà ìbàjẹ́ kọ́nà ìbàjẹ́ ní nàìjíríà ń bẹ̀ wọ́n pa jùlọ láàrin àwọn haúsá nkọ mẹ́ta nkọ mẹ́ta òfin àlà náà tó ti jẹ́ pé àwọn abalẹ́wì ẹ̀fọn mẹ́ta so kóbìnrin kò lọ fẹ́ lòun tí ẹ̀sìn máa ń tún wọn ṣẹlẹ̀ ìgbà tí wọ́n ń ṣe bó nfẹ̀fẹ̀ tó ń tan ààrẹ dànù ìyàwó tí ìwọ́n sọ pé kò bá mú ìwọ ẹ̀fọ́ náà ètò kan mẹ́ta lẹ́ẹ̀kan náà. ẹ̀rọ ààrẹ wọn lọ wá nígbà tó fi sìn àbí ìrora tó mú tó o pé káì tó gbọ́dọ̀ alágbádá fi wọn bọ nìyẹn a adẹ́pọ̀ wà ó fi dáa jù ọgbà parọ́ tó ìfẹ́ ọ̀nígbà parọ́ náà wọ́n ti kọ́ ọdún tó ti di abadan ó ti fún abadan títí lọ́kọ̀ọ́ mi. tó bá lọ́kọ̀ mi táwọn máa jọ gbégbégbégbégbégbé. àti àwọn náà ọlọ́run pé kí ṣètọ́ni ọwọ́ àwọn wọn ti lè thirty years. ìwọ náà ti wá di pé ń tún gbọ́ bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ayé tó náà ń bọ̀ pé a sáfún olórí gbígbó tó jẹ́ lẹ́yìn rẹ̀ owó àti pẹ̀lú ara rẹ̀ àlọ́ àbọ̀ ọ̀pọ̀ wọn àwọn tó fẹ́ tán láti tó tó ọ̀fọ̀ àwọn ẹni tí wọn wà tó bá dé tó àwọn ìgbà tó tó lè padà sọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ déédéé tó ń jọ owó ìpadà rẹ̀ fẹ́ tó parí òpin ní parí kápẹ́ ìgbà tó wọ́n fẹ́ ó ti gbọ́n kan wọ́n pè ní jọ̀wọ́ ìrìyà wọ́n á máa ń pè ní ọmọ jọ̀wọ́ ìrìyà ọ̀rẹ́ rẹ̀ á fẹ́ bàtà rẹ̀ rí wá sí i àwọn ń bọ̀rọ̀ lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ńjọ kan pípa wọ́n ń wọlé àwọn ọmọdé fún wọ́n ń wọlé ọ̀ wọ́n ń wọlé ọ̀ wọ́n ń wọlé àkẹ́lẹ́ wọ́n ń fọ́pọ́ máa sọ tó bá wọ́n gbàgbé wọ́n gbàgbé wọ́n gbàgbé pé lọ́rọ̀ báyà máa bí ẹnu sá sọ̀rọ̀ náà ìgbéyàwó mi ìyàwó mi ìyàwó mi ń jọ ilé ìyàwó mi sọ̀rọ̀ ó dẹ̀ wọ́n ó dẹ̀ wọ́n wọ́n yà sọ̀dá mi orí ìyàwó ẹ̀fọ́ dànù táwọn ló fi jẹ́ pé yóò máa kíyèsí yóò máa kíyèsí ara fọ́nkí gbà mí wọn náà ló ń tún dúfẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tó padà fẹ́ mọ́ ọlọ́gbà tó bá kọ́ mẹ́ta wọn lè sọ pé ní wọn gbàgbọ́ rẹ̀ fún ọdẹ fẹ́ wọn fọ orí à wọn fọ orí à àwọn yẹn wọn náà wá pé wọ́n sì máa lọ pọ̀ ní ìwé ìyàwó lé dànù fa wọn bá lọ bèrè àdírẹ́sì lórí ìdòwú náà wọn pè gbogbo wọn fọ gbogbo ń gbà tó bá fẹ́ bá ọ lọ wọ́n bá fẹ́ bá ọ lọ wọ́n bá rí sọ́ọ́ tó tó bá gbọ́ wà hálùkọ̀ yóò tún mú lọ́ọ́ báyìí wọ́n jọ máa bọ̀ wọ́n sọ̀kalẹ̀ ní mọ́tò tún mú lọ́ọ́ nítorí wọn lè gba rọra ń bẹ yẹn o òfófó wà lẹ́yìn gbọ wọn o ibi tí wọn lè gbà pé rọra ń bẹ yẹn o wọn fẹ́ kí kọ̀ọ̀kan ayé lásán o wọn bẹ yẹ tó a ayé lọ́wọ́ ìmọ̀ràn èyí wò láyé lóye tó ti ṣẹlẹ̀ lẹ́yìn. àwọn yìí nítorí di eléyìí oníkálukú ó kí ó kí ẹlẹ́dàá rẹ̀ ṣe tọ́ ni kọ́lá ẹlẹ́dàá kọ́ba kálukú tó rẹ̀ kọ́lá ẹlẹ́dàá wa kó bá wa tún àwọn ìwà wa sí èyí tí ò dá níwà wa kọ́lá gbà sọnù kó fi dáadáa kó fi الله أكبر